udan wa bushra akínyìn kábọ̀ sí orí ètò wa ètò yín èyí tí a pe àkọlé rẹ̀ ní udan wa bushra ètò tí ó ń kọ́ni nípa ọlọ́kan ọ̀jọ̀kan àwọn ẹ̀kọ́ òye ìmọ̀ àti òfin ẹ̀sìn àsìnlá alislam láti ẹnu àwọn olùkọ́ wa dr sharafudin gbadebo raji olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ti almadina center tí ó kalẹ̀ sí pápá abẹ́dẹ̀ ògbómọ̀ṣọ́ ẹ máa bá wa kálọ. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah. وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته من هو الضروريات الخمس إليت شريعة الإسلام إليت مواتات سلايا لك وقسواجه إليه تاقبني حفظ الدين إليك كجني حفظ النفس سيسوامي إسلام شريعة قد لوري بي ọ̀ràn yẹn ní ká sọ ẹ̀mí ọmọ èèyàn ọlọ́run ọba ló lẹ́mìí ọlọ́run ọba gan kò gbà kí oníkálukú wa kó ṣàìdá sẹ́mi ara rẹ̀ ò fọwọ́ ara rẹ̀ para rẹ̀ ọlọ́run ní inna rahima ẹ ara yín ṣekú para yín aláàánú lọ́lọ́run ọba jẹ́ sí yín ọlọ́run ọba tiẹ̀ ó tiẹ̀ fún wa láti jẹ́ni lọ síbi tá a ti lè ṣèṣe ibi tá a ti lè sẹ̀mí ara wa léṣe ọlọ́run ọba ọgbà bẹ́ẹ̀ ọlọ́ni wala tulqu bi aydikum ila tahluka ẹ má fọwọ́ ara yín gbéra yín lọ síbi ìparun ọlọ́run ọba ló lẹ́mí ẹnìkan ọgbọ́dọ̀ ṣe kúpọ̀ ẹ̀mí ẹlòmíì ọ gbọ́dọ̀ wá ìdáfẹ́mí ẹlòmíì ẹlẹ́mìí gan alára kò gbọ́dọ̀ ṣe kúpa ara rẹ̀ sunna anabi tẹ́nikẹ́ni ọba fi ọwọ ara rẹ ṣekú para rẹ̀ bí kápẹ́ yẹn gbé májèlé ní ìsìn ọmú ó gbé lura ọ̀para rẹ. májèlé rẹ náà lọ́lọ́wọ́n bó ti máa fìfìyà jẹ nígbà tó bá bára rẹ nù náà jahannam ikú yájẹsìn lọ àṣàkáṣà òwe kówe tí ọba làákà ọta kwẹsìn nítorí pé ńgbà tí sọ tara ara gịnị tí wọn mọ̀ pé ń retí rẹ lẹyìn ìkùnà rẹ̀ àní tó o bá fọwọ́ ara rẹ ṣe kú para rẹ ìyàtọ̀ máa jẹ nínú náà jahannam yọ yà ọ lẹ́nu irun tó o sì fi ṣe kú rẹ gan lọ́lọ́wọ́n bó fi fìyà jẹ ní ìgbà tó o bá dé náà jahannam àìríṣe àìrílò ọ̀nà dí gbogbo eléyìí ọ̀sẹ̀ pẹ́rẹ́ àlọ́ ò gbọ́dọ̀ fọwọ́ ara rẹ ìrètí ń bẹ torí de léyìí báyìí àgbọ́dọ̀ lọ mọ bí ẹ̀mí wa nǹkan àpọ́nlé ni o ẹnìkan ọ̀gbọ́dọ̀ ṣekú para rẹ̀ lábẹ́ sísọ ẹ̀mí islam ṣe léèwọ̀ pípẹ́ nìkan kó fọwọ́ bàjẹ́ kó fi ba ẹ̀mí ẹlòmíì ọ̀gbọ́dọ̀ ṣekú pa ẹnìkan kan ọ̀gbọ́dọ̀ gbẹ̀mí ẹnìkan kan nítorí pé tí ìwọ bá fi lè ṣe bẹ́ẹ̀ pínrín wọ́n pa ìwọ náà sani o nítorí pé ẹ̀mí ò ju ẹ̀mí èèyàn ju èèyàn níjọ́ ti mú ọ tí wọ́n lórí láyà tó náwó ọ̀bàjẹ́ sẹ́mi ẹlẹ́mìí tó ṣe kúpa òfin ọlọ́run dá lórí pé wọ́n pa àwọn náà ni kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀. tó akramakumullah kódà ó fi dórí pé kìí ṣe pọ́ pa ó ṣe léṣe ni ìsìláàmù ni wọ́n ṣe wọ́n náà léṣe ni ó gé oríkèé rẹ̀ kan dànù ni wọ́n gé oríkèé tiẹ̀ náà dànù ni ẹ̀mí àti ní tí ò tẹ́mì ọ̀gbọ́dọ̀ náwó ọ̀bàjẹ́ sí. torí ẹ̀ ìsìláàmù ti wá ibẹ̀ gángan nìbàlẹ̀ wà ìbàlẹ̀ ọkàn wà ibẹ̀ gángan làlàáfíà wà ibẹ̀ gángan ní ìgbádùn wà nítorí pé tí wọ́n bá ń tẹ̀ lófin ọlọ́wọ́n bá tí wọ́n ń lo ṣẹ̀ríà tẹ̀sìn islam ọkàn kálukú balẹ̀ ẹnìkan ò sí tó jẹ́ pé kò ní rẹ́dọ̀fí lórí òróǹro kò sì sẹ́nìkan tó lè máa dún màhúrú màhúrú mọ́mọ́lá kejì àbí tí wọ́n máa ṣẹ̀rùbá lórí kíni nítorí pé wọn náà ti mà gbé tó o bá fi lè lọ ṣe bẹ́ẹ̀ tó o gbẹ̀mí ẹnìkan kò sí ẹni tó lè gbà wọn náà lẹ̀ kíkẹ́ kí wọ́n má gbẹ̀mí tiẹ̀ náà lábẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé àwọn èèyàn bá mọ òfin ọlọ́run tí wọ́n sì máa ń tọrọ mẹ́mì kò ní máa wá ṣẹlẹ̀ yìí pé láwùjọ tiwa ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti máa lérí lè kà síra wọn wọ́n ti máa lérí lè kà pé wọ́n pa òun fi hàn òun fi yí ọbọ̀n ti ṣe jẹ́ kí lọ jẹ́ tó fi jẹ́ pé ọ̀rọ̀ tí ò tọrọ̀ tí wọ́n á ń sọ pọ́ pààyàn ṣé ewúrẹ́ ló ń pè òun ní àbágùtàn adìẹ ló fi pè ní àbí tòlótòló eṣinṣin ló ń pè ní àbí yàmùyàmù tó mi sọ pọ́ gbẹ̀mí rẹ̀ gbogbo àwọn èèyàn tó sì gbọ́rọ̀ yí báyìí àwọn náà gbọ́ kálukú rọra túká tìbẹ̀rù tìbẹ̀rù bójú oníkálukú fi kó ń bẹ́ẹ̀ pé ó ti lérí o tọ́ba sì wí ṣe ni o yọ pa ni o ó ti lóun ọ̀pa yọ pa náà ni o ọlọ́run akádàrà pọ́ńtì ń kú ní kọ̀pẹ́ kó jìnnà a wàá sórí kọ́ wàá dákẹ́ dípò ká lọ mẹ́ni tó lóun ọ̀pa àyàn ká mọ̀ náà kó wọ́n pa san nítorí pé ẹ̀mí rẹ̀ ò ju ẹ̀mí ẹni tó pa lọ. àmọ́ wá wòran pé ah, bàbá tún láwa náà ṣe bá ó tún lè pa gbogbo wa náà rí bí wọ́n ṣe wá ń pa àwọn èèyàn pakúpa láwùjọ wa. akramakumullah lọ́pọ̀lọpọ̀ gbà míì èèyàn ọmọ àmọ́ yóò lọ kíra rẹ̀ bẹ́ gbé orí ibú kan tó yẹ pé lógo tiwọn ni pé àwa á máa pa àyàn jẹ sọ ẹgbẹ́ apààyàn jẹ ó ti ṣe jẹ́ ẹgbẹ́ àwọn olóríire èèyàn á lọ wọrú ẹgbẹ́ òfò bẹ́ẹ̀ ó wá fẹ́ ṣoríire à ó lè ṣoríire. nítorí pé ńgbà tí wọ́n jẹ́ pé ọ̀ pọ́nmọ́lá kejì wọ́n wá fẹ́ gbáyé gbádùn ó lè gbáyé gbádùn nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò ní fi ọ̀daràn sílẹ̀ kó mú jẹ láyé kó tún mú jẹ tó bá di lọ́la kìyàmù ọ̀pọ̀lọpọ̀ wọn gan ò lè rí mú jẹ láyé ń bì pọ̀lọpọ̀ wà nínú ẹni tí wọ́n á tírélà yẹn tí wọ́n tún máa sọ fúnra wọn ńgbà tí ìpàdé bá pa wọ́n pọ̀ pé ìwọ́n nítorí pò ń tòun tòun ti kọjá dọ́sìn báyìí èèyàn mẹ́lẹ́ ń pa ala yadunnu ulaika annahum mab'uthun li yawmin 'adhim yawma yaqumu an-nasu li rabbil 'alamin sẹ́yìn ọ̀mọ̀ dájú pé Ọlọ́run bó gbé wa dìde ni ní ọjọ́ ńlá ọjọ́ tí gbogbo ó dìde fọ́ba gbogbo àgbà ńlá yìí àwọn à ń fi èèyàn tó ti pa òun fi ń ṣe fáàrí òun fi léèyàn òun fi ń ṣèyànràn láàrin àwọn dàdàǹgọ́mí ẹgbẹ́ rẹ̀ àwọn aláìlérò akramakumullah ẹ rí i pé à kò jẹ́ nǹkan babara lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ látàrí àtakò àtakò ẹgbẹ́ ọ̀jẹ̀gbẹ́ àtakò òṣèlú yìí lásán eléyìí tí wọ́n bá ká wọn lè tìtorí rẹ̀ máa rán àwọn èèyàn síra pa tọ́yẹ pé ẹlòmíì ò má báyìí ẹlòmíì ọ̀rọ̀ náà gbà má fira rẹ̀ sínú àwọn alátakò tiwa ẹ̀yin boys ẹ̀rí pé ẹmu balẹ̀ ẹ pa ẹmu balẹ̀ ẹ pa ṣé tó bá ti dọ́gbẹ́ ní alùkìyàmà tí wọ́n bá tiẹ̀ rí ọmú láyé ń bì sọ̀rọ̀ pé ó lè rú lànà ẹ̀mí ọmọ èèyàn wọ́n kọjá bẹ́ẹ̀ ẹ̀mí ọmọ èèyàn kì ṣe ń tà máa fi ṣeré ẹ̀rí pé lọ́pọ̀lọpọ̀ àwọn àwùjọ wọ́n lè sọ pé àwọn ń ṣe àjọ̀dún kan àbáwọn ń sọdún àwọn baba àwọn kan àbáwọn ń ṣẹ̀sìn àwọn baba ńlá àwọn kan wọ́n lè wá sọ wípé látàrí pé àwọn ń sọdún ire èyí táwọn ń ṣe yẹn látàgó báyìí sáàgó báyìí kó ń lé ó gbélé nítorí pé gbogbo ẹni táwọn bá mú látàgó báyìí sáàgó báyìí àwọn fi ṣètùtù Allah èèyàn ẹ ti ẹ ọlọ ẹ dáàmà ẹ máa ti ń jọlọ ẹ̀yin ò kúkú gbàgbọ́ wípé tá a bá kú ìṣirò ń bẹ. Ah, ala yadhunnu ulaika annahum mab'uthun ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين ẹni tí wọ́n yá lówó ńkọ́ ẹni tó wá lówó wọ́n ń béèrè owó rẹ̀ gbà tó ṣe pé wọ́n náà fúnra ara rẹ̀ lọ dásìkò tó sọ pé ọsàn olówó padà àsìkò wá tó olówó wọ́n ń béèrè owó rẹ̀ kàkà kọ náwó kó fún olówó lówó rẹ̀ kó o sì tún dúpẹ́ fún lórí oore tó fi sí ọ ọ wàá lọ wá àwọn abánipá àwọn tí wọn máa gbé sí ẹ bá ní pa tí wọn máa gbé fún tí ẹ bá ń pa ó ti ń yọ mí lẹ́nu púpọ̀ kò jẹ́ ń rí mú mi wọ́n yáwó lọ́dọ̀ yẹn ni mo yáwó lọ́dọ̀ rẹ̀ ni ẹ pa. subhanallah ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'azim yawma yaqumu nasu li rabbil 'alamin. ẹ̀mí ọmọ èèyàn wá jámọ̀ mọ́ láwùjọ bí tí wọ́n bá ti ka òfin ọlọ́wọ́n bá kún nǹkan lórúkọ ẹ̀sìn gan pọ̀lọpọ̀ tán pera wọn láàfáà wọn yẹn èdè òyédè bá ti ṣẹlẹ̀ láàrin ọ̀kan sọ́kan yóò bá di pọ́tàkà sí yóò lérí sí pé ọ̀rọ̀ wo òun òun fún ọjọ́ méje tí kínni wọ́n mú ẹ̀rí wá bá ọjọ́ méje ni ìyẹn ni pé tóun ò fi pa ni tóun ò fi pa wọ́n ti wá mọ àwọn ọ̀pọ̀lọpọ̀ láwọn àwùjọ pípẹ́ àfa àkọ́tàlí nìyẹn apààyàn nìyẹn àbẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ ṣé kí ó náà ló sì mà tí wọ́n ń pààyàn òun ṣiṣẹ́ alápàtà ni gbogbo oògùn ni wọ́n máa kójọ níbi táwọn èèyàn ti ń wá mà nípa kéw oògùn ló wọ́n máa wáká yóò máa wáká ni ìjọ kọ́dọ̀ ẹlòmíràn ó tún sín gbẹ́rẹ́ ó sín gbẹ́rẹ́ síbi ìpéǹpéjú rẹ̀ ó tún sin síbi awọ tí máa bójú níbi tó yí ọ̀daràn wọ́n máa wá para wọn ló kọ̀ pé ọ́ ah, bàbá gbowó pọ̀ bàbá burú o bàbá burú má kọlù bàbá o apààyàn. ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'azim yawma yaqumu an-nasu li rabbil 'alamin. wọn ò mọ̀ kó náà bíi sálábòsí ni gbogbo tí wọ́n ṣe nílé ayé ń bì tó rò kọ́ pamọ́ kọ́ pamọ́ lọ́dọ̀ gbogbo ẹ̀ pátá lọ́lọ́wọ́ bó fi ṣèṣirò fún ọ tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmá ẹ̀mí ọmọ èèyàn wọn púpọ̀ ọlọ́run ọba ògbà kẹ́nìkan náwó bàjẹ́ sẹ́mi ẹlẹ́mìí ẹlẹ́mìí gan ọlọ́wọ́n bá lọ́ọ̀ gbọ́dọ̀ para rẹ̀ ọ̀ gbọ́dọ̀ para rẹ̀ torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́wọ́n bá wa káti ẹ̀ pé yẹn ń sa rẹ̀ àárẹ̀ yẹn wá burú jáì gbogbo ogun tí wọ́n ń lò fún arákọ̀ ìsìláàmù ọ̀gbà yìí pé kọ́ wa tọrọ pé kí wọ́n gùn lábẹ́rẹ́ kú kó wọn kúkú máa lọ ìsìláàmù ọ̀gbà bẹ́ẹ̀ kọ́dà tó bá pé medical doctor ni wọ́n bá ń ṣe tó bá fi lọ ṣèṣì gún lábẹ́rẹ́ bẹ́ẹ̀ tó gún ní poisonous injection tó bá bẹ́ẹ̀ kú ó jẹ́jọ́ rẹ̀ tó bá díjọ́ gbẹ̀ndàlùkìyàmù torí pé ó ti pààyàn nù torí délé ọdọwọ wa a ah, báwo láyé ìbá ṣe dáa tó tó bá ṣe pa a bá gbọ́ a sì gbà à ń tẹ̀ lófin ọlọ́run ọba ẹlẹ́dàá wa tẹ́bọ́lọ̀ ló dá wa tẹ́bọ́lọ̀ ti máa ń tá a hù níwà tẹ́bọ́lọ̀ ti máa ń tá a ṣe níṣe ìdínú tó fi ṣe àwọn òfin yìí kalẹ̀ a sì lè tẹ̀lé tọlọ́run láéláé káyé wa ọmọ lójútu àwa lè takò tọlọ́run bí tí wulẹ̀ ó kéré ma kárọ́nà gbégbà ẹnu rẹ̀ náà la wà ẹ̀rí pa àwọn orílẹ̀-èdè wa ní gbogbo ọ̀rọ̀ wa kò lójútùú kò lórí kò lọ́rùn nítorí pé a sọ pé àfẹ́ tọ́lọ̀ ókè ẹ̀fẹ́ tọ́lọ̀ bó lọ́lọ́run ṣe wá gbogbo adawole gbogbo kò máa yọrí sí rere yóò ti dàbí ìgbà tó ṣe pé nǹkan yẹn yóò yọrí sí dáadáa yóò tún padà di báṣubàṣu náà ni torí de eléyìí báyìí ẹ̀mí ọmọ èèyàn pàtàkì púpọ̀ ìsìláàmù kẹ́nìkan kó sa ìdásẹ́mi ẹlẹ́mì kò sì gbà kó sa ìdásẹ́mi ara rẹ̀ ẹ̀mí kò sì kéré ẹ̀mí kò tóbi lábẹ́ òfin ọlọ́run ọba wa ẹ rí àwọn ọmọ àwọn ọmọ tẹ́ lóyún wọn sínú islam ò tún gbà pé kẹ́ ẹ doyún yẹn nù islam ò gbà kẹ́ ẹ doyún yẹn nù ẹnikẹ́ni tó bá fi dídán wọ́ dáràn kódà tó bá jẹ́ pé èèyàn ṣèèṣì gbá aboyún pa àbí èèyàn ṣèèṣì gbá aboyún èèyàn ṣèèṣì gbá lẹ́sẹ̀ àbí èèyàn tiẹ̀ ṣèèṣì kọlù lọ́mọ bá jábọ́ ọmọ tó jábọ́ yun ó ti pààyàn nù lábẹ́ òfin ọlọ́run àmọ́ wọ́n sọ pé o ṣèṣì pààyàn nígbà tó ṣe pé ọ̀mọ̀ọ́mọ̀ ọ̀mọ̀ọ́mọ̀ gba nítorí kóyìn ó lè bá àbàjẹ́ ọmọ wa jábọ́ ọjábọ́ ló kù lábẹ́ òfin ọlọ́run ọba ghurratu abidin aw ghurratu ana ó ti di ọ̀ràn yẹn lé ọ lórí ìyẹn ni pé ẹrú ẹrúkùnrin àbẹ́rúbìnrin ni ló fi tẹ́ràn ọ̀ràn tó dáhùn tí ọba wa rẹ́rú tó lè fi tẹ́ràn ọ̀ràn tó dáhùn ọ sara ràkúnmí márùn kó lè bá a mọ̀ pé ẹ̀mí ọmọ èèyàn kìí í ṣeré rárá wọ́n tọ́ wa lọ lóyún tó ń foyún dànù ọmọ pé wọn náà ti pààyàn nìyẹn wọn náà ti wọnú rẹ́kọ́ọ̀dù apààyàn àbẹ́ni tó bímọ tó ń tiẹ̀ bí dáadáa ọwọ́ agbọ́mọ ọ sọ sínú páálí lọ sọ sójú àgbàrá nígbà tí òjò tí ń rọ wá bí wọ̀ sí ní kí àgbàrá ó gbé kó gbé sọnù ó lè pamọ́ sọ́mi yẹn nígbà tí gbogbo èèyàn bá ń rí ọmọ ti kú sínú páálí tí gbogbo wọn ṣe subhanallah tí wọn ṣe ààyìn olórí ibú náà lè dúró ń bẹ̀ kó ní ọmọ sí ọ ah, ta ló ṣerú eléyìí o nígbà tó sì jẹ́ pé àwọn ọmọ ń tọpamọ́ Ọlọ́run bó bí ọ léèrè kò síbi tó fẹ́ sá pamọ́ sí tó fi lè bọ́ mọ́lọ́run ọba lọ́wọ́ ẹ̀mí ọmọ èèyàn pàtàkì púpọ̀ ẹ̀mí ọmọ èèyàn ò sínú nǹkan tá a lè máa ṣe ségesège àbí ọlọ́pàá tó ní kẹ́nìkan fóun twenty naira owó kíni ganan rí ṣebí wọ́n ń gbowó oṣù ṣebí wọ́n ń gbowó oṣù kí ló fẹ́ fi twenty naira ń ṣe ọmọ pé corruption náà ọwọ́ agbébọn ó gbé fún lórí ọ̀pá ala ah, yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'azim yawma yaqumu an-nasu li rabbil 'alamin. àbí sọ́jà ni tó náà dúró lánàá tó wá sọ pé hàn sẹ́mi ló ń wò báwọn ah, ìwọ gẹ́gẹ́ bíi ta ni màlẹ́kà á nìwọ ni èèyàn wòran náà ni ó nígbà tó ti mú ọmọ wo báwọn ọkàn gbébọn fún lórí ni à ah, bí wọn bá rí ọmú láyé ń bì ó ku ọ̀nà tó gbà sámọ́ lọ́wọ́n bá lọ́wọ́ ak forty seven rẹ gbé sínú sàárè ńgbà tó ń bá ń lọ kó fi gbára rẹ lẹ̀ lọ́wọ́ àwọn màláíkà ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'azim yawma yaqumu an-nasu li rabbil 'alamin ah jama gọ́ngọ́ sọ tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmà ẹ̀mí ọmọ èèyàn tí wọ́n fi ń ráre ẹ̀mí ọmọ èèyàn bàbá dírẹ́fà tí ń wa mọ́tò ńkọ́ tó ṣe pé kótó kótó di kótó di stẹ́rìn ó ti mú ògógóró gbogbo orí ti gbóná burúkú yọmọ wa tẹ́ǹtẹ̀kùtẹ̀ ńgbà tí àwọn ẹni tó wà nu mọ́tò tó wà ń pàkíyèsí rẹ̀ eré tẹ̀ ń sáyé ti pọ̀jù wọ́n ní asúré tètè ọ̀kọ́dá lérí ó ní ẹ má ba ń sọ ẹ̀yin kọ́ lọ ẹ kọ́ mi lọ́kọ̀ wa ẹ mọ orúkọ tí wọ́n máa ń pè mí ní nagijẹ tí wọ́n ń pè mí ní abínú wọkọ́nà abínú wọkọ́nà lọ́ba sì bínú wà wọ́n ó bínú wà wọ́n dà sí kòtò kálukú bá sì kú ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين sáàmù yìí pé ọlọ́run bí ọlẹ́rìí ní ọgbìn dàlùkìyàmù wọ́n lọ sí kópa gbogbo àwọn èèyàn yẹn kí lẹ́ẹ̀ mú di ọtí gan náà rí kí ni bẹ́ẹ̀ nu ọtí gan náà rí ẹ rí i pé àwọn ẹni tí ń pọn ọtí gan àwọn náà ń tanra wọn jẹ wọn ni ah, ọtí lè wà dangerous ó lè wà dangerous ó wà dangerous àbó lè wà dangerous ntí ọ̀dà kọ̀dà náà ló kọ rẹ̀ ń jẹ́ láwọn gáràjì gáràjì ìlú kan wọn á kọ síbẹ̀ pé wọ́n wa mọ́tò bá mutí o mutí ń bá ń wa mọ́tò nígbà lọ tí mo mu rí ok ọ̀ mọ́tò ọ ń ni ń lọ lọ́wọ́ amutí sọ pé kọ́ mọ́ mutí tí ọba mọ́tò kọ́ mọ́ mọ́tò mutí ok nǹkan rìn lọ lẹ́gbẹ̀ẹ́ títì ni ń jo pẹlẹbẹ mu lẹ́gbẹ̀ẹ́ títì àfà ṣé eléyìí náà òun náà dáa ńgbà bá ti jo pẹlẹbẹ mu lẹ́gbẹ̀ẹ́ títì tí gbogbo orí bẹ̀rẹ̀ sí ní tí gbogbo tí gbogbo ojú bẹ̀rẹ̀ sí ní pòyì tí ń wò ó pé ẹnu sánmà ló ń ti wà báyìí tọ́lọ kó sẹ́nu tirẹ́là ńkọ́ àbí gbòó lọ tí mo mu adáabí wọ́n ń tajà ni ọ̀wọ́n á mutí nídìí igbá rẹ̀ ẹni tó sanwó fún ọ tí ò sanwó pé ó lòún sanwó lé ó tún máa fún lówó tí ò tí ì pé ó tún máa fún lówó mi ẹni tí ò tiẹ̀ sanwó rárá tó lòun ti sanwó ńkọ́ nígbà wo lọ tí mo mú dáa gan-an rí ìgbà wo lọ dáa gan-an rí ẹ̀yin ọ̀mú bọ́yá lè ṣàlàyé ìgbà wo lọ tí mo mú gan-an dáa rí kò sí ìgbà tó dáa alọ́lọ́ ń ṣe lé nítorí pé téèyàn bá ti mutí kò sí ìbàjẹ́ tí ò lè ṣe ọ̀mùtí lè pààyàn ọ̀mùtí tẹ́rìn yóò lè ṣe zìnà ọ̀mùtí lè dáná sunlé kò sí nǹkan kan tí máa ṣẹ́kù máa lójú ọ̀mùtí ńgbà tójú bá dá ni ó tó mọ̀ pò ń ṣe tó ń ṣe. ẹ̀mí ọmọ èèyàn pàtàkì púpọ̀ o dandan ni ká sọ ẹ̀mí ọmọ èèyàn àwọn ọ̀fẹ́ kẹ́nìkan sẹ́mi wa Islam mú wa ẹlẹ́ẹ̀kẹta oní làákàyè la fi yàtọ̀ sẹ́ranko làákàyè la fi jẹ́ èèyàn tí ó bá sí làákàyè bí ẹranko làwa náà bá rí jókòó kó ronú ara rẹ wò mú ìyàtọ̀ tí ń bẹ láàrin rẹ àti ewúrẹ́ tó nílé mú wá wàá rí i pé olójú ewúrẹ́ náà lójú olórí ewúrẹ́ náà lórí onímú ọlẹ́nu gbogbo ẹ̀ náà léwúrẹ́ ní ọlẹ́sẹ̀ oníkùn gbogbo ẹ̀ náà léwúrẹ́ náà ní ṣùgbọ́n nǹkan ẹyọ kan tọ́lọ̀ ń fi dá wa yàtọ̀ sáwọn ẹranko wọ̀nyí ó náà ní làákàì làákàì tẹ́ rí yẹn pàtàkì púpọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà wọ́n ní al-aqlu manatu taklif wọ́n ní làákàì tẹ́ rí yẹn ó ń gan-an láàyè eléyìí tó ṣe wípé ala bọ̀ lọ́rùn òun láàyè tá a bọ̀ lọ́rùn làákàì tó ní ni wọ́n fi la bọ̀ lọ́rùn tó bá jẹ́ pé èèyàn bá ní làákàì mọ́ téèyàn ya wèrè tó ya sínwín ẹnì kí n sọ yí pé kó sin lọ́hùn lásìkò ìgbà tí làákàyè ò sí lórí rẹ̀ o ìgbà tí wọ́n sì jó ní làákàyè tí ì ṣe wèrè ìdínú tó fi wà nípò sin lọ́hùn ìdínú tó fi wà nípò ṣe má ṣe tí làákàyè ò bá ti sí mọ́ èèyàn yàtọ̀ sẹ́ranko lábẹ́ sísọ́ làákàyè òun náà ni pé Islam ó ṣe léèwọ̀ pé ká jẹ gbogbo nǹkan kan tó lè mú ni pàdánù làákàyè ó ṣe léèwọ̀ pé ká mu nǹkan kan tó lè mú ni pàdánù làákàyè ó ṣe léèwọ̀ pé ká fa nǹkan kan sí mú tó lè mú ni pàdánù làákàyè ó ṣe léèwọ̀ pé ká wo gbogbo nǹkan kan tó lè mú ni pàdánù làákàyè ó ṣe léèwọ̀ pé ká fọwọ́ kan gbogbo nǹkan kan tó lè mú ni ṣòfò làákàyè nítorí pé tí làákàyè bá ti kúrò lórí èèyàn di ẹranko lèèyàn á rí ìdí nìyí tó fi jẹ́ pé ìsìláàmù ṣe ká mutí léèwọ̀ ìsìláàmù ṣe ká mutí léèwọ̀ kò sí ọtí náà tọ́tọ́ láti mu lábẹ́ òfin ọlọ́run ọba wa tọ́lọ́n bá ti wá sí nǹkan kan léèwọ̀ wọ́n yìí fi sóògùn o tí wọ́n wá wò sùnsùn tó ń hó sẹ́nu tó lẹ́ ẹ lè fọtí ẹ lè fi kí àgbo ẹ lè fọtí ẹ lè fi kí àgbo kò dájú pé ọmọ tó sọ. anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam ó lọ́nà wọn bó fi wòsàn àlùmọ̀ mi sára tó ṣe léèwọ̀ fún wọn. tó nítorí pé lómi egbògi ló mọ̀ babaláwo ni kò mọ̀ nǹkan kan pẹ̀ sí islam yọkàn máa dalú papọ̀ mọ́ sápá ni yọmọ wa wíwì kúwì nítorí kó ti ráǹfààní àti báwọn èèyàn sọ̀rọ̀ lórí atẹ́gùn wọn wá ní kí ló burú nínú káwọn fọtí káwọn fi kí àgbo kí ni ò burú nù ẹ̀ ọ̀ dẹ́sìn islam mọ̀ akramakumullah ọtí èèwọ̀ ni kọ̀bá àjọ ti gbóná kọ̀bá àsìtì ètí ò gbóná ńpé ó tó tutù ringidi èèwọ̀ ni gbogbo ẹ̀ kọ̀bá sì jẹ́ ọtí eléyìí tó ṣe pé àtọwọ́dá ni àbẹ́yìí tí wọ́n ti pọn wá fún yín látòkè òkun èèwọ̀ náà ni so ìyẹn ni pé kọ́dà kó ṣe pé arọ ọpẹ ilẹ̀ ti lọ pọn ọtí mu gẹ́gẹ́ bí ẹmu ìwọ náà ni à ń bọ̀ síbọ̀ sí ògógóró gbogbo ìwọ náà ni lábẹ́ òfin ọlọ́run ọba mùsùlùmí ò gbọ́dọ̀ mutí o mùsùlùmí ò gbọ́dọ̀ mutí ìwọ ni nítorí kọ́ ọ má bàa pàdánù làákàyè rẹ̀ ẹnìkan mutí wọn ní wèrè ìwọn bínú àkọ́dájú kò lè bínú kò lè bínú nítorí pé wèrè gangan náà ni nítorí pé tó o bá ti mu títàn làákàyè ti lọ kí wọn á lọ sọ wèrè di wèrè ṣebí kò ní làákàyè náà ni sọ ma pé ntí ọ̀dà kọ yẹnyàn oríkì tí ọ̀dà kọ yẹnyàn bàbá ti bí ọ dáadáa màmá bí ọ dáadáa kò yẹ kó wá fira rẹ sí kò tí wọn fi wá máa pè ń wèrè làákàyè wá pàtàkì púpọ̀ ní Islam fi ṣe lófin pé ẹnikẹ́ni tó bá fi lè mutí àbí tó bá jọ wọ́n fìyà jẹ yóò jẹ gbọgọrin ẹni tó bá fi jófin bẹ́ẹ̀ ara rẹ̀ ò ní kú gìrì kó tó máa lọ síjọ tí mọ́tò bá dijọ́ mi. ìwà sọtí lásán gbogbo tí wọ́n bá máa jẹ gbogbo tí wọ́n bá máa mu tí máa sọ ní làákàyìn èèwọ̀ ni ò gbọ́dọ̀ mú gbó ò gbọ́dọ̀ mú sìgá èèwọ̀ ni lábẹ́ òfin Ọlọ́run ọba wa. bákan náà lábẹ́ òfin Ọlọ́run ò mú gbáná ò mú pódà ìbílísù kokín gbogbo àwọn àmúkùmù èèwọ̀ kò bá jẹ́ pẹlẹbẹ kò bá jẹ́ sẹ́pẹ̀ kò bá jẹ́ kínní ó kọ yóò wò ó lè pé haram ni lábẹ́ òfin ọlọ́run ọba wa a gbọ́dọ̀ jìnnà sí i torí pé ọlọ́run ọba dá ọ dáa má túnra rẹ dáńdàkúdà ọlọ́run ọba ti sí ọ lẹ́ni tó ní làákàyè ẹni tó rí rẹ pé má yára rẹ ń wèrè má sì sọra rẹ dàbúrò wèrè nítorí pé lábẹ́ òfin ọlọ́run ọba wa làákàyè báyìí àmánà ni òun afúnṣọ́ ni ọ gbọ́dọ̀ ṣe ń kọ́mọ bá dàrú mọ́ ọ lọ́wọ́ kọ́lọ̀ wọn bá kọ́mọ dà wá ńlá káyọ̀ torí ẹ̀ islam lábẹ́ òfin rẹ̀ kọ̀gbà ká tọ́tí kọ̀gbà ká tọ́tí torí pé ẹni tí ń tọ́tí gan-an ó ń ran ìwà àbàjẹ́ lọ́wọ́ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń tọ́tí òun ẹ̀ mutí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń tọ́tí tó ń bá mutí kò ní jẹ́ kọ́mọ rẹ̀ ó mu ókè ọ́ dáa nílẹ̀ yín ò jẹ́ káwọn ọmọ tìyín náà máa mú àbí ìyá ti ń ta sọ bàbá ti ń ta sọ àwọn èèwọ̀ sọ ìbáwọn wọ sọ ìbí wọ́n ń dá sọ sọ́mọ wọn lọ́rùn kí ló dé ìwọ tó ń tagbó tí ìwọ náà máa mú kó o tún fọmọ rẹ kó nù òmu kó fún yàwó kó nù òmu kó di kárí ilé torí ẹni tọ́lọ́run bá ti ṣe ilé wa gbọ́dọ̀ jìnnà sí i làákà ìwà áà ah! iná ọlọ́run fi dá wa yàtọ̀ sọ wa dáa kéèyàn wa mú ara rẹ̀ kó fi gba làákà ì lórí ara rẹ̀ bí. nínú nǹkan tí islam tún mú wa ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni hifdhul irb islam wa sọ yìí wa iyì wa ẹni àpọ́nlé wa nígbà torí délé ẹnìkan ò gbọ́dọ̀ kàn lábùkù ẹnìkan ò gbọ́dọ̀ tàbùkù rẹ bí kò máa bú ọ bí kò máa fọwọ́ kò máa fọwọ́ lọ́mú bí kò máa sùn tètè sí ọ nípàkọ́ bí kò máa yín mú sí ọ ìsìláàmù ò gbà bẹ́ẹ̀ ìsìláàmù ò gbà bẹ́ẹ̀ torí ẹ̀ téèyàn kan bá sí ọ sọ́ńtọ́ bá fi sí ọ fún un àmọ́ àmọ́ abúrẹ́ ẹni àmọ́ ànàró lé bí àkùkọ sákùkọ àmọ́ abúrẹ́ ẹni àmọ́ bára ẹni ló kọjẹ́ islam ò islam ò faramọ́ lábẹ́ sísọ yìí ó náà ní pé islam ṣe zina léwọ̀ nítorí pé gbogbo ẹni tó bá ti ṣe zina ah ó ti da àbàwọ̀n kábàwọ̀n sí aṣọ àlà ìdílé obìnrin yẹn zina tẹ́ rí yẹn aburú ńlá ni nínú tó da yìí nù bí rẹ̀ kò fẹ́ sí torí ẹ̀ islam ní kò fẹ́ yà àmọ́ tó bá fi lé lọ́ọ́ ṣe zina ọ̀daràn tó bá ṣe zina láì tí ì níyàwó lọ́kọ rí ọ̀jẹ̀gbọ́ ọgọ́rùn wọ́n sì gbé ọ̀jìnà fọ́dún kan tó bá ti wá níyàwó rí islam sọ pé wọn sọ ọlọkọ títí tó fi kú kése inú islam nìkan gbogbo ẹ̀sìn tọ́lọ́run fi ránṣẹ́ bó ti ṣe wà nù kọdà nínú àtẹwúrátà tọ́lọ́run fún musa aleyhi salam ń nínú ń náà nítorí pé ọ̀kan nínú àwọn anabi wọn wá ń hó tẹ̀lé lẹ́yìn kí ló dé kí ló ṣẹlẹ̀ wọn ló ṣe zina ni anábìrin ṣe ti ń bẹ lákọọ́lẹ̀ nù wé yín nù wọn bá dákẹ́ àwọn olùmọ́nu wọn bá ní tó wà ń bẹ̀ ni pé ká sọ ẹni tó bá ṣe zina tó jẹ́ abilékọ ká sọ lóko tí ì kú anábìrin ah, tó wà nù alukurani náà nù ẹ dá dúró ẹ sọ lóko tí ì kú ìgbà tó jẹ́ pé wọ́n fẹ́ tẹ̀ lófin ọlọ́run ẹ̀rí tẹ́lẹ̀ ń bá fẹ́ sabotage Islam ẹ̀sìn tó ní kó sọ̀yàn lóko ẹ̀sìn tó ní kó mú ìwé mi náà wà káwò ọdájú pé tọ́ba máa ka ọba ń bẹ̀ tí ọba ti sínú tí wọ́n ti yí padà torí àwọn máa yí padà ni àwọn ò sì ayé ọgbà wa láti yí ọ̀rọ̀ ọlọ́run ọba padà eléyìí jẹ́ bí o ti ṣe jẹ́ fún ti òní lórí ètò wúdáhùn àbúṣọ bákan náà à ń fi àsìkò yìí rọ ẹnìkọ̀ọ̀kan wa tí ọlọ́run fún ní àǹfààní láti tẹ́tí gbọ́ ètò yìí wípé èyí tí ó fi lóore jù fún wa náà ni wípé bí a ti ṣe ń gbọ́ àwọn ẹ̀kọ́ ọlọ́kan ọ̀jọ̀kan wọ̀nyí bẹ́ẹ̀ náà ni kí a.